الحمد لله نحمده ونستعينه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد رسول الله عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون هنا نيجوكو كيج لوري تفسير و مسراسي على البركة تاوانون ní ọjọ́ karùn-ún Ramadan 1446 lẹ́yìn ìjírà anábíwá muhammad sallallahu alayhi wa sallam a bẹ̀rẹ̀ tafsiri náà láti àyà 77 níbi tó lúwa wa jalla subhanahu wa ta'ala tó ti ń bá wa sọ̀rọ̀ onikun ya ahalani kitabi la tagulu fi dinikum لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل olùwà ni ya kuni ya ahlal kitabi ìwọ muhammad sallallahu alayhi wa sallama máa sọ fún àwọn ahlul kitab sọ pé ẹ̀yin ahlul kitab ẹ̀yin yahudi àtẹ̀yin nasara látàgòlò fèdè nìkan ẹ nínú ẹ̀sìn yín ẹ má pe jésù lólúwa ẹ jésù lọ́mọ ọlọ́run ẹ kọjá àlà. ní yọrọ ní kọ ẹ kọjá àlà nínú ẹ̀sìn yín ní tó yàtọ̀ sódodo òdodo táwọn ànábì yín mú wá orí dúró ẹni wà látà tàbí ó àhàwà àkọ́mi kọ́dẹ̀ dọ́nlómi kọ́bẹ̀l aláhàkọ́ ẹ má tẹ̀lé ìfẹ́ inú àwọn èèyàn tó ti sọnù ṣáájú torí pé nínú tó kó bá àwọn yẹ̀wúdí àtàwọn nàṣọ́rọ́ pàápàá jùlọ àwọn nàṣọ́rọ́ ara tó kó bá wọn ni wípé wọ́n tẹ̀lé ojúpọ̀nà àwọn romans ó yẹ wọlé síbí. wọ́n tẹ̀lé ojúpọ̀nà àwọn romans àwọn romans tá a ti mọ̀ yìí àwọn rèé àwọn ẹlẹ́bọ̀ làwọn ìdí náà ló yẹ gbogbo táwọn àwọn ẹ̀nà fọlọ́nsì náà sí wọn lónìí pátápátá bí roman culture ní january ọdún táwọn oṣù tó ń sin janus ni gbogbo àwọn oṣù tó tẹ̀lé yẹn oṣù táwọn romans tó fi sọrí àwọn ẹbọ wọn ni olùwàwà ń sọ fún wọn ní wala tattabi'u ahwa'a qawmin qad dallu min qabl ó ní ẹ má tẹ̀lé fẹ́nu àwọn èèyàn kan tó ti sọnù ṣáájú wa adallu kathira àwọn èèyàn tó sọnù yẹn kì wá sí pọ́n sọnù lásán àwọn náà tó sọ àwọn èèyàn tó pọ̀ wọ́n tó sọ wọ́n nù wa dallu an sawa'i sabil wọ́n sì sọnù kú lójú ọ̀nà tó tọ́ ẹ má tẹ̀lé fẹnu wọn àwọn afáàmọ́ sọ fún wa yí pé gbogbo ibi tó lù wá wa jalla subhanahu